دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ìní ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ tí bàbá ọgbà Ṣàmùsùdín ní Ṣítù bàbá ẹlẹ́ja tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀ wípé kí ládà rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyà sáàmù tí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ogunmákin fáwọn ọgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqi central mosque ní lẹ́mẹ̀ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bismillah alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah. وعلى آله وأصحابه وعلى كل من نهج بنهجه إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ fún ọlọ́run ọba. Alhamdulillah. Ọba tó jẹ́ pé pé ohun tó ń ṣẹlẹ̀ láyé tẹ ọlọ́run ní àfikà dúpẹ́ fún. Nígbà tí ni wá ń dùn tààrí ohun tó tẹ ọlọ́run tó dìmọ̀ wa nínú. A máa sọ Alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat. Nígbà tá a bá tó ohun tí ó tó dùn wá tí ò bára wa rẹ́ gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ èèyàn àwọn èèyàn náà ní ká tún dúpẹ́ fún ilé yẹn náà máa wá di alhamdulillahi ala kulli hal adúpẹ́ fọ́lọ́ àwọn lórí hálù tàbí bára wa lọ́wọ́lọ́wọ́ báyìí torí tí èèyàn bá dúpẹ́ fọ́lọ́hun kí nìyàn fẹ́ ṣe fọ́lọ́hun tí èèyàn bá dúpẹ́ fọ́lọ́hun ara wo nìyàn fẹ́ dá owó ara wo nìyàn fẹ́ sà kí ni ọlọ́run bá ròyìn ara rẹ̀ nínú alukur'an ẹni fa'alu. lima yurid. ọlọ́run lọ́ba tó yẹ pé tó bá wọn lòun máa ń ṣe àṣeyọ òun lòun ọlọ́run ìyẹn ni ọ̀rọ̀ tó àgbọ̀dọ̀ máa ṣàfitì ẹ̀ tọ́dọ̀ ẹ̀dẹ́ èèyàn kẹ́ni torí pé ẹnìkan lágbára ẹnìkan burú àbẹ́nìkan tó apá abẹ́nìkan kì í gbọ́ kì í gbà kí ọmọ wá pè ròyìn ọlọ́run ọba ròyìn ẹ̀ ayàtà kàyí. fa'alu lima yurid. ọlọ́run nìkan ló ní ìròyìn can do and undo tó wà lónìí ìsọlá yìí kan nínú alukur'an wípé wọn ọlọ́run tó من إله غير الله يأتيكم بالنهار صلى الله عليه وسلم كفي تفيني كلوا ما الله كلوا الشباب صارمدا إلى يوم القيامة صلوا مو إلى موا sẹ́nà ni tí wọ́n lọ́wọ́ bàbá ní kílẹ̀ máa káwà lọ́sàn-án kóòrùmàdé ẹ̀dẹ̀mọ̀ pé méjèèjì ọlọ́run tí wọ́n ń yípo ara wọn ni lètò ayé fi tó ń lọ bá ṣe ń lo ìṣẹ̀mí ayé lọ ó ní tó ń bá wá ní kọ̀sán pọ́n kílẹ̀ náà máa ṣù man ilah ghayru Allah ya'tikum bil-layl ọlọ́run bá mi ìwò la fẹ́ pèpè kó wá jẹ́ kí ilẹ̀ ṣù ò tọ́lọ́run bá ní kòrónà òun kókó ńlẹ̀ lónìí ta ló fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run pé àmà tí gẹ́ ti fa fún un. Yọ́sàlọ̀ àmà yọ́fàlọ̀ àwọn ọmọ yọ́sàlọ̀. Láàárín ìgbà táwọn èèyàn fi ń wá ìwòsàn kí la fẹ́ lò tó ń wa lókè lọ́run tó ń tọ́ fẹ́ fi kí ọ rẹ̀. Ta fẹ́ béèrè lọ́wọ́ pé kí ló tó wá fi dà wá tó yìí? tọ́wọ́ wá gẹ̀ẹ́sì ìwòsàn kan táwọn rò pé òun ló fẹ́ kí ọ̀rẹ́ tó lọ ń bá ní rárá sẹ́ẹ̀ àánú tó ń ṣe yín ẹ lè rí wòsàn fún lọ́wọ́lọ́wọ́ báyìí ta ló fẹ́ bí ọlọ́run tó kí ló ń ṣe lè fún wa fún. la yóò sá ló àmà yàfà ló ahómi yóò sá ló. tuntun tó fẹ́ bí ọlọ́run lórí ń tọ́lọ́run bá ń ṣe o ṣùgbọ́n tèmi àti ń ṣe ọlọ́run á bí wa o. ìpè kọ́ nìyẹn o ọlọ́run á bí president ọlọ́run àbí gọ́vnà ọlọ́run àbí chairman local government ọlọ́run àbí baálẹ̀ àdúgbò ọlọ́run àbí ọba ọlọ́run àbèrè lọ́wọ́ ìmáàmù ọlọ́run àbèrè lọ́wọ́ gbogbo àfà gbogbo oníkálukú wa láwọn ọkọ̀ tá a wà pátá baálé ilé ìyàwó ilé òbí ọmọ gbogbo wa ọlọ́run àbèrè lọ́wọ́ tiwa bá a ṣe lò sí bá a ṣe ṣe sí ibi tá a ti kó nǹkan jọ láyé ibi tá a ná sí. bá a ṣe lògbé ayé wa ẹ̀mí ta ní àlàáfíà ta ní á béèrè lọ́wọ́ wa. a wà nínú ìgbélé báyìí a jáde yẹ kí mùsùlùmí tún ní excuse àti máa kírun lásìkò rẹ̀ báyìí kò máa yẹ ọ̀pọ̀lọpọ̀ mà tó kírun mà àkọ́kọ́ ńtọ́lọ́ máa béèrè níjọ́ gbọdọ̀ kí á wọn lọ́wọ́ ẹ̀dá torí kan rẹ̀ ní

ọlọ́run àwọn àmà wá ní kí wọ́n ṣe béèrè lọ́wọ́ wọn. máa sálàkà tó ń fi sọ́kọ̀. inú náà bí tẹ̀wà inú náà sọ́kọ̀ rẹ̀ tẹ̀wà yìí kí ló gbé yín débẹ̀ o. kọlu lámùnákùmínà mùsàlì. ọ̀rọ̀ táwọn náà máa kọ́kọ́ fèsì lórí ẹ̀ ni wípé ìgbà táwọn wà láyé àwọn ọ̀mà kì ń kírun mà ní. àṣà ìkírun tí a máa rò pé mo ṣáà ń gbá rẹ̀. ẹ̀yàn ti sọ pé ànábì sọ pé sallallahu alaihi wasallam ìnànà kan wà tí gbàwẹ̀ máa gbà wọlé níjẹ́ gbé dàlùkíyàmà wọn pè ní bàbá yáàn torí àwẹ̀ ló ń máa gbájúmọ́ o ò lè gbájúmọ́ àwẹ̀ láì bẹ́ẹ̀ ń ṣe máa ń ṣe tí ti máa bẹ̀rẹ̀ sí irú ẹlòmíì náà kúkú máa ń kírun tó ń ṣùgbọ́n sí irun tó ń kí ìṣẹ́run ló ń kí sá àbú ìṣẹ́ tẹ̀sárì. pàlú lámìnákù mínà ìmọ̀sánlé. à ń bọ̀ wá yàn bẹ́ a fọ́ sí wẹ́wẹ́ àwọn ìdájọ́ oríṣiríṣi tó rọ̀ mọ́ irun tó gbogbo ẹni tó ń kí lónìí náà fi máa mọ̀ pé ṣé irun ni mò ń kí àbí mò ń ṣeré pa táwọn èèyàn fi máa mọ̀ pàtàkì pé èèyàn gbọ́dọ̀ fi ẹ̀sìn ṣeré ẹ̀sìn ẹ̀wọ̀n para ló bàjẹ́ ló ní pọ́blẹ́mù lónìí tá à ń sáré káàkiri nítorí ẹ̀ àárẹ̀ ń ṣe ara àárẹ̀ tó ń ṣe ọkàn lágbára jẹ́ àárẹ̀ tó ń ṣe ara lọ àwọn ọkàn ń ṣe àárẹ̀ maradul qulub òun tó wá burú já ìju àárẹ̀ tó ń ṣe ara lọ torí àárẹ̀ tó ń ṣe ọkàn náà làwọn èèyàn fi mọ̀ gbọ́dọ̀ ọlọ́run yẹ ká padà sí báyìí táwọn kan tó ń fi ń ṣe opportunity tó ń ṣẹlẹ̀ yìí tún gbá àwọn èèyàn àwọn ẹlòmíì tó ń gba oúnjẹ gbawó lọ́wọ́ àwọn èèyàn àwọn tó ń dẹ̀ fásitì ẹ̀ ebi dẹ̀ ṣe ń pa àwọn èèyàn àìmọ́ ọlọ́run ni ẹni tí ò kírun tó dẹ̀ wà láyé lónìí tó dẹ̀ ń gbá rẹ̀ ọlọ́run nígbà tó ń bá béèrè tí béèrè bá dé bá wọn nínú iná kí ló sọ yín dẹ̀ mọ́ náà wọn náà wọn kírun. لم نك من المصلين وقال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة Bíní àkọ́kọ́ ń tọ́lọ ọmọ àgbọ̀n yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá tó máa ṣiṣẹ́ rẹ̀ fún rálìkíyàmà ọ̀rọ̀ ọ̀run ni ọ̀ tó bá ní tẹ̀síwájú nínú hadithi ànábì ní tẹ́niyẹ bá yege tó bá ti pàṣẹ níbi ìrún sallallahu alaihi wasallam ó ní gbogbo iṣẹ́ tó kù náà ó ti kó mà kó oríire o ṣùgbọ́n tó bá ti fìdí rẹmi níbi ìrún faqad khaba wa khasira ó mà ti ṣòfò nǹkan máa tán fún kò máa ní kankan máa kọ̀nà kó jẹ́ kí ti wá rí bẹ́ẹ̀. ṣé wọn mùsùlùmí ẹja tẹ̀lé lánàá ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ lórí ní tó pa wá láṣẹ ó fi ààrẹ gbígbà lọ́lẹ̀ bọ́lá wọn bá ṣe pa láṣẹ pé kó fi lọ́lẹ̀ fún wa ló yìí. Tọ́hátùn nàbí yé Mùhàmmadi fi máa àmárọ̀. Ọ̀rọ̀ yẹn ni ká tẹ̀lé ànábì tó bá ti fọwọ́ láṣẹ pé ká ṣe o. Ó kírun náà dẹ̀ fọwọ́ láṣẹ pé ká kírun. Ó gbààwẹ̀ fọwọ́ láṣẹ ká gbààwẹ̀. Kódà a rí nínú ẹgbàá wá àdéhùn tó fẹsẹ̀ nílẹ̀ bó ṣe tọrẹ àánú dáadáa nínú ààwẹ̀. Èyí tẹ́ ẹni tẹ́yìn ọ̀nà tàlẹ̀ ti jọ. Máa yíò tí ìrọ̀súlà fàpadà àpọ̀ ẹ̀lọ́. Gbogbo ẹni tó bá tẹ̀lé ànábì, ó ti tẹ̀lé Ọlọ́run. Bákan ó ti yẹ pa ọlọ́run. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah. Ọlọ́run náà náà dè sọ fún wọn wípé tó bá pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run. Fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì sallallahu alaihi wa sallam. bá ti ṣe báyìí ni ọlọ́run náà nífẹ̀ẹ́ yín. Àwọn tá a ànábì pọ̀ sallallahu alaihi wa ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń múra yìí ṣe bí tànábì ni ìlànà tẹ́ fi fẹ́yàwó ṣe bí tànábì ni sallallahu bẹ́ẹ̀ ṣe ń darí ilé yìí ṣe bí tànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ṣe ń kírun ṣe bí tànábì ẹni bẹ́ẹ̀ ṣe gbà rẹ̀ ṣe bí tànábì ẹni ọlọ́run ní àwọn èèyàn ó ní mo fi ọlọ́run búra kún rẹ̀ Muhammad àwọn èèyàn kan parọ́ tanra àwọn jẹ́ hatta yuhakkimuka fima shajara bainahum. ká ó dìgbà tó bá tó já sí pé gbogbo ètò àkóso ọ̀rọ̀ àlámọ̀rí ìgbésí ayé wọn wọ́n fàyè lẹ̀ pé ń tọ́lọ̀ ń bá ti sọ ń tànà bí bá ti sọ òòlà bẹ́ gé. wọ́n máa la ẹ̀jẹ̀dú fi àwọn ìbòsíyìn mùsàràjà. ẹ wo tí wàhálà bá ṣẹlẹ̀ láwọn mọ̀sájì àbí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa wo agídí ẹ máa wo ìrégbè àwọn èèyàn ní ti ẹ̀gbà pé ẹjọ́ ẹ̀yìn àfà ẹ̀yin máa mẹ́jọ kí lọ́lọ́wọ́n bá sọ nǹkan tá a fẹ́ yanjú yìí oníkàlùkù náà máa wá mú opinion ti ṣe wá but I think we can do it like ah ìwọ níbi ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ jíṣẹ́ ṣùgbọ́n tí bí èkí mọ́tò ẹ̀ bá ní pọ́lẹ́mù ń gbélé sódà ẹni tó ń ṣe tínà ilé ò bá tán máa pẹ́ tó máa wá ṣe tómi bá ń jò dànù ó dè kàn á pé plọ́mbà ṣùgbọ́n tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn máa lo agídí a máa lò fẹ́ iná. Àtàyọ̀ Hakimu kàfí máa ṣàjàrọ̀ ẹ̀nà hàn. Olùmí èso ní èso ní ṣe bí èso rání káfí ṣínú. A ní rárá èso kọ́kọ́. Ìdàmínú nànà rí dárúkọ. Tó bá ti rí kò lómi. Wá ní èso lè tó jẹ́ dàbí nǹkan lẹ́lárúwá wá ní ẹ̀wòrò rí. Kò mọ̀ pé báyẹ̀rò ní ìsìn nígbà táwọn ọjọ́ bá ṣẹ̀ṣẹ̀ abáyẹ̀rò kan pọ̀ nẹnìkan gbọ́dọ̀ fi sáyìn ẹnìkan ọgbọ́dọ̀ fi sáìn ètò wà ń lẹ̀ nìyẹn nínú tayé ètò wà ń lẹ̀ ẹnu tọ́lọ́run ẹjá fọ̀rọ̀ ọlẹ̀ fáwọn ọlọ́rọ̀ ẹ̀sìn fasalu ahla zikiri in kuntum la gidi ó máa ju ọlẹ̀ fòfin ọlọ́run ọba ni ọ ọlọ́run ẹni tó gbọ́ pọ́lọ́run ọba sọ wípé òjíṣẹ́ rẹ̀ sọ wípé tó fi ṣèdájọ́ fún ẹ̀ẹ́rí pé kò tún ní sí ní ìlẹ́ni rẹ̀ máa lẹ́yìn ọlọ́run bá sọ. ọmọ aláàrẹ jẹ́dọ́ bí àmúṣe mọ̀ṣọ́rọ̀já. a tẹ̀síwájú nínú ẹ̀ ní ọ̀la pẹ̀lú àna ọlọ́run ó wà nínú sọ́rọ́tún ní sáì ayé 65. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون له الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ثم كبليه بركة بك بتبدل وأوصل راغبا تراهما إليه 080 25, 25, 14, 66.